كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وصاحبها في النار أعاذنا الله وأجارنا من النار أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adubidi kinana kimano menuojo tabaraka wa taala kilolawa kimoada karabi oji du oji jududu e oṣù ramadan e ọdọ 1438 ọdọ hijira ìṣìdéédé parí oṣù gregorian calendar oṣù ẹ̀kẹ́ lu ìnulógún yọ́mí bíi ìfọ̀dọ̀ 2017 kàṣánà àlejì èyí ni ọjọ́ ká yíò lè kí àwọn ọdọ̀ akẹrẹbọ́dọ̀ múlẹ̀ ọjọ́ kàrí kàràtọ́ ọjọ́ kìlìgúdú èyí omina lọ takàrí kòrán aya 169 ọmọ àlẹ̀kàdé èyí èyí ni àyànṣá ní karatu fi aya 170 ibi suratul baqara bukallahu aka wa kakini wa idha kila lahum ittabi'u ma anzala Allah qalu أعوذ بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا نعم أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون الله أكبر Allah tabaraka wa ta'ala yani wa idha qila lahum shanke kauma abun ya shabile haula'i al-kafarati min al-mushriki amma ami kafiri ko amma tudi shanke kauma ka kini ittabi'u ma anzala Allah mewa kuma ali be on ko yo Allah gorogun qalu ebola kuma yaka bal nattabi'u ma alfayna alayhi aba awa ashalibọ ma alfaina ai ma wajadana ɗan kakere bon alaihi aba ana ama tawa a mukowa wujin kọlagide yin yi oki ma ba kwalon ọkwa baba mi abekọkwa ma tawa ina ka yi ma ba kwalon toru iniki ya ko baba ga kan baba alaikum ma ma duji to ọ̀pá ẹ̀kìyàn tó lè pa kó ìrùntọ̀pá ya níbi sallallahu alaihi wasallam ìníkẹjẹ́ tí kì máa ṣojú ilẹ̀ ohun bàbẹ́ ẹ̀dágun ìníkẹjẹ́ tí kì máa ṣojú ilẹ̀ ìyẹ ẹ̀dágun ìníkẹjẹ́ tí kì ni ọ̀pá ń bàbá àánú ẹ̀kìyàn tó lè ṣe àkíní ọ̀pá ọjọ́ pọ̀pá níbi torí bàbá wa nùgbòtọ̀pọ̀ ọjọ́ pọ̀pá níbi mọ̀ ọjọ́ àkíní ẹdùnmọ̀ mùkúmọ̀ á lè bọ́ enwe kọ yodoro ọgụma ni awa achalibọ enwe ka kere bọ ambaba wa ojinwu ya yẹni to awa aide ma liba ambaba ma eh awa hum yattabi'una aba'ahum yawa ma ma achalibọ ma idagba kan baba mama chaka mawudu dili mama chaka na kilin malib mako wala ya'tadun am baba mama chaka tona ni malib mako nini mo yote ichi na mo ba mu ko ayin turo yo o chi chabi bina ya ni yina but nini nte yeni aide am baba mama chaka tona ni atokwa mako torí ìnà amẹ́wọ̀ òṣèpẹ̀ òkútẹ̀ kí alùlẹ̀ ojá nìgidẹ́ ẹ ka múlẹ̀ mụrụ máa ma máa ẹni ẹ ṣe yé máa ẹnu ẹ̀wọ̀n kà máa gbéjú akẹrẹ̀bá máa tá àmọ́ okú ọmọ kà mẹ́tẹ́ta ṣe pé bàkẹ́ má mẹ́ni ìyámẹ́ni àmẹ́ ògbò ní àmì àṣekú ìyámẹ́ni ẹnọgọ́rí tí yá kà kà abakɔkɔ kuma atu bi atsaro kpokpoe bɛ kake ma ama akpa kɔma tɔnɔ ma yɛni ɛwui kama kɛrɛ ba ma tama o jɛ lɛ lɔ tɔlɔ tí wọn yọ akini tɔ ama tama ma tsaka na kini ni kuma tɔna ni jɛn ma ale kuma kɔ o mɛfɛ bi lɛ bi na tɔkɔrɔ. ومثل الذين كفروا كمثل الذي ينعق بما لا يسمع إلا دعاء ونداء نعم بكم عمي فهم لا يعقلون والله تبارك وتعالى تكي عبد جويموا وجوا ما كافري ẹgbàdúkọ yóò àtùjú àmà káàkiri bá òjú ẹgbẹ́ ni a ti pa máa torí ìkàwọn àbí sóràtò náàlì ayá ìkẹ́ ọgbọ̀ mẹ́ta yẹni lílẹ̀ dínà láyé mìíràn bí ákẹrẹ ti mẹ́tàlù sáwọ̀ wọlìláhìn mẹ́tàlù ààlà وهو العزيز الحكيم يعني أبوك ماما ديما نكوجونا نبا ujue die nepa ko chaka chama nei ujue die nepa ko ide wawe pa ko etini ye die nepa ko amakaziri abikiko mama dima ni ko jon amana mu juye le to dale wallahu atujue mi ni wa masalul ladina kafaru ejinu ju bima la yasma'u illa du'aan abakita alen yani uju ohun idabena akinihi uju ama kafiri dabena akuju ene ki akpogbu ene ki akpogbu donka en ki akpogbu dogide ma akini yani iku yani yasihu alkuma du'a bi tafsir asad humid aisar tafasir yani yani iku yani yasihu uju ene eki ujua makafiri labda akuju yene ki akubu yasihu bimala la yasmau e yakubu yunadi yakubu adudo eun ki macha budon o yakubu yado yadom illa du'aan wa nidaa wulikeke udo du'aan udo yeju kweju yaba ke kpeju rẹkẹ dọm taki ne ke gbudo ẹ ajudo ẹ wọni daa ani wọni daa kpai do aa lẹ ọna kete ma lọ ẹ ọjọ ake ne ẹnẹ ke akubi rẹ kẹ dọm ke ma gbudo ẹ ni ojú ewu dábẹ náà kí ni hi mujahid kidi ma'ana aya kidaiwa yani ujua makafiri dabe na kujuwe ene ki adudo yani yaniku bima la yasma'u ene ki adudo yan ki mata gboju do kuma don o ka me ngore de engore tem ki kwa da ma bajo yi mata ke dumain illa du'aan wa nidaa o ko ki akwa lwe akere ba ma e ma abe aginihi ụdọ kẹdụ oke chi uma sign keduma ma gbo ama ogwo ke pa ola ke ka ma buye olel owo ke ude inu du kedungewo isha kuya ngedunga bayo yi ejine aka kuya yi agoya kuya iya du ke kai akuya ko ngbo imakini tiya ne tiya ne ume iya ke ni dabi aluta imugbe ke kai ko gwa ni mi láyẹ̀s mẹ́wọ̀ òun ní kí gbẹ́hùn dún kí a mú jíhùn ẹ́ àníkí tí ní àkúgbẹ̀ lókùnrin ní ẹ̀ẹ́rùn kẹta lálẹ̀ ẹ̀ẹ́gbọ́ọ̀lá abónẹ̀ àbí àgbọ́ọ̀lá abónẹ̀ ọyọ́dúkẹ̀ odómùkẹ́ àkàkúyà yẹ́gì pàdàgbà ibani kan ojú àti ni ojú a ma káàbìrì dábẹ̀ni àti ojú e alèzíyà ni ikú ẹnẹ kí a kpógun táá akọ̀là bí máa láyẹ̀ tí mo ń ń kàkì máa ṣe agbọ́là ìlàdù àgbẹ̀kú dọ́kẹ̀ẹ́dọ́ wọnùdá àdàbẹ̀kú mùkẹ̀ẹ́dọ́ ìmáhùn tí lẹ́gẹ̀ ìmọ̀gbọ̀rọ̀ múnẹ̀gẹ̀ ọgẹ́lẹ̀ àmà káàkiri ìlú ìgbẹ̀rẹ̀ jẹ́ nẹ̀tàbálà ọjọ́ máa káàkiri bí mú dáwẹ́ ń rẹ̀ mgbo ka onye nwe ju akafiri gbogbo ihe na ibelum adolu akafiri enwelila tenwore za sumun ihe na ya eti abeleche kaji edumumu agbogo amayam da mdoli sumun haki re Allah ma kafiri shari la yatafawahuna bil haqq wa la yatakallamuna bil haqq wa la yantiquna bil haqq ma kola gaskiya gbegbele ni ma jaka mi gaskiya ma ma lola ma lola ma dúkì yẹ́ kókù kẹ̀ ibi pẹ́yìn òǹgẹ̀ngẹ́ ní ẹ́ kí ni píbe yìí wọ́n kí tí kókù yìí wọ́n kí ni píbe yìí

sẹ́wọ̀n kò máa yín náà abú èmi ìyàwó amú ni ẹnẹ kì bí náà oyin ìgbégbó amú iná ìbí ẹnẹ iná ìbí ẹnì gbó ìgbégbó ayé ẹnẹ lẹ́mú ìgbégbó lẹ́yìn àgọ́ ọmọ màá òkú lèmi eke yóò yí ìyá kagodo nù. ajún ọjọ́ kejì ọjọ́ kẹta màá ọ̀bẹ rọyún ṣáàbì ṣàkọ àmàdá alótásibítì kéékèèké wẹ́n ẹ̀rọ bẹ́yìn ajú mi dẹ́ kí bẹ́ẹ̀ kú kí mẹ́rẹ̀ kó payọ́ la máa kí ó kẹ̀ṣà ó máa nẹ̀mú dáná máa pa ìgbégbó ṣe ina àwọn òun tó yàlẹ̀ ina àwọn òun takanyàlẹ̀ ina àwọn òun tọ ẹmú òkòròkùnmọ̀ adó jílẹ̀ takẹga bí adọ́jọ́ ìwò ìdéke pípẹ́ gbogbo dákẹ ma ká tí kàgẹ́ ní òpáyọ̀kùnmọ̀ adó ìbẹ̀ wí bá ìbẹ̀wò nùpáyọ̀ lẹ́nu ebìlì òun àtòkò látòkà yìí ẹ̀ẹ́dùkì jìbẹ́nu channel taka na ya mamo ufahi niile ma mo dangi bibu to mo jwa kini ma me gaskiya ma je kanu umuyun eju ma se ma le opa yo ko pa gani fohum la yaqilun taki je na ona ya na يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم

imu nga ata ne angola muchagu zaka chicha yege mitabi achiwa imada halen onugunugu kolan abo yocho na wi imo ogan ogan ma du moto paaki ma do tapulini buma onugunugu ma bu le ari yo de yi o yom ba du bangola wa wati ni nya kere bele mi tapulini nku bangola nte takwa su kolegi de nye hu ya wi jale oyo tapulini le ma don kíchọ̀lá mú èékà àáwọ̀ inú ajé yìí kíchì wọn lé tọrọ dàtẹ́ bá magùrù máa nìyàn kí nẹ́dún máa yẹ ní bọ̀bàgà tanú aṣíṣe tanú èyí tanú èyí tanú ọgẹ́lẹ́yìn máa dẹ̀ àmá ọyọ́ mí tàbílẹ̀ ní kóbò máa ujẹ́ wọn lẹ́tàkì ìdágbàtí ọ̀gẹ̀dẹ̀ ọgẹ́lẹ́yìndẹ̀ dágbàtí jípàpà ọgẹ́lẹ́yìndẹ̀ dágbàtí gbọ́bà ọgẹ́lẹ́yìndẹ̀ aláhù àwọn ọláńkọ́wà pàkọjaka ẹni mẹ́jù jẹun lẹ́wù jẹ́ ẹ̀fẹ́dọ́mọ̀ àbájá yékìdá àwọn ọláńwé mẹ́wọ́n àbọ̀ tí dámẹ́yà kẹrẹ̀ bí ehu usu ọgẹ́lẹ́ mẹ́wọ́n àwọn ọláńbọ̀ tí dámẹ́yà kẹrẹ̀ bí ehu àápà ọgẹ́lẹ́ lẹ́wọ́n yọkùsì bò máa kéwìn bà wọn láwọn kùlú tụrụ ala ị na ma anyị dị obi ma m kwenye yarị ma m tapụ n'ime maka ma m kwenye yarị tapụlin ma ko tụrụ ma alị ka kọ ya ọcha kị ma nugbu nugbu ma akwụ bụ e ma dị tapụlin na enwele m dị n'iwa enwelechi ọjọọ akụbụ obule ma anya dụ ma m topụlin kụ bọlama dụ ma dịnwụ ka a chụtụ ala pirisa foli ni don ẹun kita foli ni gboma ohun ti ẹfẹ ọjọ́ àkíní kulu mi kọ́ yí bá àti mẹ́jù jẹ́ ń na máa rọ̀zà kan náà kò mọ̀ká mẹ́jù ma ẹgbẹ̀ ganyu gbókù jẹ́ pẹ̀lẹ́ ẹgbẹ̀ ikú ma gányún òun a ní òun ma ẹgbẹ̀ ọjọ́ àfọmẹjẹ ń ẹ̀fẹ́ yẹn ń dúkù màmúdá túbẹ̀ tàbá yóò kẹta pa ẹ̀yìn kẹjẹ ní ẹ̀mdà tí abúdú nù ìní kẹta abúdú nù ẹ̀mdà yẹ kẹjẹ ní yẹn ìwá ma ọ̀la kanú ẹnẹkìdù yẹn yàtẹ̀ ẹ̀kẹ́ àtúndì àtìṣẹ́bọ àtìṣàlìjẹnu àtúbẹ̀ta òun dẹ̀ yàtẹ̀ yẹn dídọ́ ẹ̀ lọ gẹ́gẹ́rẹ́ bá ẹgbẹ́ bàjẹ́ ní òun dẹ̀ yàtẹ̀ ẹ̀jẹ̀ ń dejú ẹ̀ lè Eh, amene wa wule kuma ako alkhabithatu lil khabithina wal khabithuna lil khabithat oyo aka meni wa amene wa ama amayeni wa amene wa ama no ya wa so ele ni de meju jenge fe washkuru lillah me adugede ngojo in kuntum iyahu ta'budun shentu ndo ojo allah mere o ti siba yenge fe me ye me bẹ́ẹ̀bọ̀ ẹlàṣàkà lè péjú gidi máa ọ̀bẹ́ lọ hàn máa ní àṣàmọ́lá yìí sàmà yá jẹ tọ̀yílẹ̀ ìwádọ́mọ̀ wẹ́ máa mà ní kí ma kì í ṣe ìtàmàtàwọ̀ ẹ̀là agbókẹ̀lù a ajájẹ kẹjẹ inú lè fi gbọ́jọ́ matani bi sallallahu ma ma ne era kidam da ma chen kuma do ha kuma de do ha kuma de ha ko do anabi sallallahu alaihi wasallam ayni samullaha wa quluhu amma kuma ka kidi bismillah kuma yayi ko yim ma do ha ma do ha lu ma do do jo ma do jo ni shagi me do moyin en wi ka me manu ma hun amma kuma biskite hela aliko to to dale uye mo fe ohun meje yi me agbedojo oji ni kojo se me inde ki mo dojo mere inna ma harrama alaykum إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله نعم فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه نعم إن الله غفور رحيم الله أكبر tó omi kọjú aláwọ̀ tàbárakà wọ́ta ala kìkọlá òjẹ́gẹ́ fẹ́ yẹmú wáyìn ọ̀làlẹ́bì tí òyìnwọ́n náà kàtọ́gbà lù ẹni inna ma harama aleikum limaita mamu mu ṣe dùṣe ní fọ́wọ́n mẹ́ òyẹ́gẹ́ fẹ́ yẹ ìyẹ́wọ́jú agbèbí òní òyẹ́gẹ́ wáyé yẹ àyẹ́wọ́jú akọ̀kọ́ ìbí òní amẹ́kùnmẹ́ ṣe hadith arbaun hadith annawa bi mẹ́kẹ́rẹ́ bí hadith ẹ̀kẹ́ wà ọmọlẹ̀ hadith kí tirmidhi anabi sallallahu alaihi wasallama ya kini ojo se nefe ya agbemudun se nefe eh ojo se nefe ki ya agbemudun ti de nefe ojo do danga ma bapa eh inna allaha amara almu'minina bima amara bihi almursalin bo wa ti ko ji hadith lele ko ji hadith abu hurairah bi hadith lele wa ah muhammad salim bin uthaymin rahimahullah ya sharhi hadith gidai yenihi ẹbọgọkọla ikewa ọga na ebe a ile isugba nibi ngelekwu abụhorera dukọla lele a yanihi aluke abụhorera emi hadisi gbakwugba nibi sallallahu alaihi wasallam akwakushaka ke hadisi legba ebe a thumma zakara rajul takele ahuru ka one kelekachi taka abụhorera ahuru ka one kelekachi one keleleleba yutilu safar ina anyule gitigiti ngishi asha aza akhbara ene ko jun se do ke butu se kuno la un se ene ke lagi dai ya mudi ya dai samai ko ya te ya cha do atu bojo en ya rob ya rob e e ya rob o ojo en kidimi ola de o ojo en kidimi ola de yene ne ke acha do ake dai baba mafa amahu haram u yem ki chaje ti yem ni fo wa mashrabahu haram u min ki amo mi ni fo e e one kidnap mama ko million meta le do ke mu charis ki wa ni yo akanya do we ke cha do ko ya ni tire bibile toru jẹun kẹ wá jẹun jẹun elibọ ẹmọkọlẹ dùn làrá kẹkẹ nẹtsà elibọ ẹwọn yìí kọ́ yìí kẹ wéhùn tún yìí elibọ mẹlibẹsẹhu haram wa gúzíyà bil haram yẹn fa anna yóò sẹjá abẹlẹ kọ ọ̀nà yẹn máa na ẹni abánilẹ́lẹ̀ torí kí dùn wọn kàkí ni ùjẹ ń wẹ fẹ́ ee yẹni hi òyẹ̀mú kò ẹ̀ ṣáá jẹ́ wẹ́ tíjà ní ẹ̀jẹ̀ wẹ́ síkà ní ìyẹ̀mí wá kìdí hàn ìyẹ̀wẹ̀ kò á jẹ́ ọlẹ́sìn ìbí ẹ̀ má lọ rẹ̀. òbílẹ́gẹ̀ aya ẹ̀kọ́ máa já wọn ayé yẹni hi òhìlẹ́lẹ́kùn ìnàmà harama aleikum lẹ́bẹ̀ẹ́ta ẹ̀hún kò máa dùn ṣẹlẹ̀ fún ọmọṣù ìyẹ̀mú òmùsì òmùsì ẹ̀ ayalẹ́ àjá ọjọ́ kàrọ́ kàtí òtítàlá ọjẹ́lẹ́mẹ̀ àjá ayalẹ́mẹ̀ ẹ̀lúkú àmú ayagide sọ́rọ̀tọ̀ máa yídá kọjú àkàn wa àmẹ́lá yíkì ṣàrámù yíkì wọ́n pàtẹ agbómánẹ̀ ìpọ́lá ma dínkù jì ha kì máa ní kí mímú yẹ ń tákídé kí jà mọ̀nàmọ̀nà kì nìkú àbẹ̀kí ma kó lè kùmà dé kí pa títítítítítí kì nìkú ọ̀gọ́dà mẹ́rin lẹ́pa kó min teta umushi mo lowal kamai oye na mo umushi no mo inma harama alaikum almaytata wa wa dama e biye mamudu shi lufo ojime meje biye ni meje biye ni e biye ko ma de bi okuno ma su ko ma jele maru da nyo he ma kini odo odo okuno ede kuma ta kamole engile o yo le ga ti kwa shi oje le gbeju dege ya nga abayo yi seka nínú gbókì dẹ́bà bẹ̀ gbogbo kàbí ríjú máa dẹ́gẹ̀ lọ́mọ́kì ìmádà alẹ́ amúnà ẹ̀yẹ ẹ̀yẹ ìwádọ́mù ìyẹ̀gìdẹ́ ìbá amẹ́ngá níní ajé ẹ̀bẹ̀ alùlẹ̀ kí ojú máa ní kí ní amẹ́ngá níní máa jẹ ẹ̀bẹ̀ alùlẹ̀ kí ojú máa ní kí ní so by the time kan mẹ́wọ́n lẹ́kẹ̀ ọmọ kó jẹ tákì ní alùlẹ̀ lé àmì system wọn àmẹ́ni wá má mẹ́wọ́n ìdẹ̀ táwọn alùlẹ̀ lé àwọn ọlẹ́ amọ́gá ojú lùdìdú àmà ya lọ lílẹ̀ máa dùn yìí tìrálẹ̀ ẹ̀dì ẹ̀múdè lè họ ẹ̀dì èyí kì máa ṣe họ ń amẹ́lá ìnàmẹ́lá kàdọ́mọ́ àwọn ọlá ẹ̀ngọ́ rẹ̀ akápa yìí nàmì yìí kò gbélẹ̀ dọ́mọ́ bá ẹ̀dì ẹ̀ṣẹ́ àpà gbélẹ̀ abẹ́ akíní ẹ̀dì ẹ̀dì ẹ̀mú títà yìí báyìí kó dẹ́ ọ̀dọ̀ dẹ́ amenyi leba ebi ebi nga machashe yi ebi olola nga machashe yi tani bi sallallahu alaihi wasallam ayi ni amenyi le ise laba dabalu ki hadith abdullah bin umar wa yani ma la ma se laba nwa aji amenyi le ebi enen ogele dogo ko ulede abe ko ke jade ma ulaba e eh, ka kini machaka de ngile dohan ile nu mushin ibo ibo nu mushin oka bo ka kini aba ko ka ke yu mushin ele ayibo aba pa ayibo ani bi ka ki ye ole ti aye eh omo go si onugo nugo un kibo ama so ma ye un kibo o ketele ma ti so amenwa amenwu amenwu gini le ma ma wi so gbogbo akere ba pa ti no

akeleke ti haramu akeleche haramu ama abutaki giwodo jalali shengi duola kelama elamaden lè yìí ẹmúwà ní tó yọ yìí màdùjẹ́ wọn rán níbi sọ́lọ̀láwà alẹ́sọ́lọ̀mà àdíjìkù náà kàgẹ́dẹ́ ìbúlógún mara màdùjẹ́ wọn rán níbi alẹ́sọ́lọ̀mà òyìnbìdẹ́ kò máa dáa tí ojú òun ṣọ́jọ́ tákù máa ọ̀ àbúta máa ẹláhun dẹ́ọ̀ mẹ̀mẹ̀lẹ̀ wọ́n ti yé tí hùn ohun máa dára níbi máa ẹláhùta dẹ́yìn tírẹ́nì dẹ́yìn ọ̀tára agùtí tírẹ́nì máa mú yẹun lulẹ̀ bọ́ máa níbi sọ́lá sálà máa òjẹ́ oúnjẹ ábí òjẹ́ oúnjẹ pàkújọba e láti àgbà máa yẹ náà kí yẹn ní àbó yìí ní ẹja yẹ ní ẹwọlẹ́ tí wọ́n máa yẹ ní ilẹ̀ mdùn àkìdí tí àrámù ìṣekúbọ yón àmà máa yeah. ẹwọ́gbó abúdú ẹnu ìyà abáyọ̀ ibá ẹmẹ́jàkà ní kí lọ́rọ̀ ẹlá ní ẹlò owó ẹlá akẹyà àtàkpà ní tẹ ojú àfẹ́bẹ́ má jẹ ìmìnì ọ̀dọ̀ ojú ní ọlẹ́jì òun jẹ ẹ̀hẹ́n àníbi àmẹ́ṣẹ́ ayẹ oyè ń gún ní tó dáálẹ̀ òun ẹni manye la uko abdu kibe moro moro kelile haram ni chini lahma al-khinzir ẹni tó ẹni ama ama ama ìgbọ́ àmá títẹ̀lẹ̀ jájálì ma àmúnà ajáyé ẹlẹ́ ìbíá alótílẹ́gọ́ tọ́jọ́ka àyíkòkò máa dọ́ àkọ́ ọ̀rẹ́ yìí ọ̀nà bí ní àlè yìí mo máa mú káàdì lé mẹ́ka kan kí akókèdè àmẹ́ àmọ́lá pa ogbé kàmẹ́ àmì àìsá kìkì àmẹ́ àti kéje oúnjẹ ẹ̀hùn lẹ́yìn àmẹ́ àtẹ́lẹ̀ jẹ́ àmọ́lẹ̀ ngẹ́nẹ́ ìkàdọ́gbọ́n àkí hì áyùgbé àtúgbò múnẹ̀ kó máa tẹ ẹlẹ́bí àmọ́

ìyẹni wá a ajídá ma gbọ́ gígí lè gìnà ayọ̀ o lè wé ilẹ̀ wà jẹ́ ẹkàkẹ́ gbé ọyọ́ náà ṣídákọjọ́ máàdù tọ́gbẹ̀ ẹni ìyẹn haramu tó ọyọ́ múdú ṣẹlẹ̀ họ ẹlẹ́dúkí yẹ ló kó rí wọ́n máa wù hílà bí hílì rẹ̀rìlá máa yẹ ohun kùmà dọ́ha kíbe tak ma dɔ ha yi iti be iti be yɔ jɔn o ma dɔ ma ma ne dɔ ha mi ɛfɛ e kuma kpɛ la o bi iti be ɔjɔ ma kpɛ tak ma dɔ ha dɔ ma yi ɔfɛ e kuma kpɛ la o tebu iti be ɔjɔ ma kpɛ tak ma dɔ ha yi ɔfɛ kolo kuma kpɔ ɔjɔ bɔ meji yi ɛ ɔna lɛ kuma ɔjɔ kɛ yɔ ɔjɔ bɔ meji ma okolo e kuma do ma ya.

ọdọ́ ẹ̀kọ́ ogún ọdọ́ òdúgbò méjì ẹ̀yìn àdákọ̀ ọdọ́ òdúgbò méjì ìyẹn ọdọ́ mọ́ọ̀nùkùnmà bí christ 2017 2018 sàdákùnmà bí christ máa ẹ̀kọ́ ọdọ́ ha máa òkúlù ọdọ́ ha àbẹ̀ká àdúkọ́ ọgbà náà máa ṣe yìí àbẹ̀akẹ́nẹ̀kì náà ná kò bàbá pa

ẹnìyẹn ìwẹ́ àwọ̀ anẹ́kọ̀ọ́kẹ́ ọ̀ ìyẹ̀sí wa nẹ́ka gba mú ìyẹ̀sí wa nẹ́ka gba yà múdò àbúwà gálà ní alùkà náà máa wọ́n kìlì kí ìyẹ̀sí dáhùn báyìí ni èmùdò kolo ìná alùkà onúkẹ́ tí pẹ̀kà mẹ́ta ó náà kolo làgà kí ìyẹ̀sí ẹ wà ní mẹ́ta àwọn àti owó yóò kolo yéhe ní òkolo ìyẹ̀sí wa ní mẹ́ta ẹ̀yà ya ti ṣẹ́nkù àti nílò ha inéra kí ni ẹ̀sí wà ní méjì òun ṣàìkọ́ ìgbọ̀n méjì yàn ká òun ṣòkókọ́ ìdìlíkà òun ṣòkóló yẹ́lẹ́ṣọ́ ọyọ́ àkíní iníhíà ilá àti máún tẹ̀mẹ́ ìṣòmò àmẹ́kúdó lẹ́wọ̀n yọ̀mọ́ ìmádàálẹ́n wà tí ní ti sẹ́dẹ́ka nílé ojú tí ó kúrò ọmọ tí ní ti sẹ́dẹ́ka ìmáṣàkà ní gbogbo ànẹ̀gbẹ̀rún tún nìkìdòkúrò lẹ́sẹ̀dẹ́ka bébẹ́kẹ̀ wà nẹ̀sẹ̀gbẹ̀rún

ma dibe on bunne doha ki ma si turo jo ma doha ni abakin ma uhilla bihi an kuma do de mu mune yu ni gairi la ki ma su do jo ma do ma do ta ma doha ni ki no mu kuma ka ka ka ka ka ta ma doha abu agala ina ma kida ka ne ku ku che ko kan nabi hadina ba kama ani ayi duba amuji mu tegine to nadan aniya ya ki be pede seun ke aduha che wekpọla ya adụachi ka enye adụbụka ọha ka enye adịka ọha ka enye adụkwụ na ọha agba kochokocho akọla nwa obụkọ n'ogu abụka domma ahụ mụna edomụkpa adụachi nwụma enele anya adịnwele ọha ma edewele aka ma ọla ka ngeleda ma kwa adanyekwu ugwu igba ma oyi obụkọ mụtunye agada ma chineke ọla nwụ

so ŋo ni ni didoro kɛ ŋo do ŋo ya ikɔ kɛ sini kan sini kɔla ŋa ikɔ munumunu la ka ikɔ wɔkɛ ga kɛ ga kɛ de dɛ a ka yalɛ kpa kusa ka ɛtsɛ wo lɛ tsi o ŋu ya lɔ yɛ a ikɔ bɔn ɛni a ti wuli sa ka a ka takadi ni wa biro wa zu aba àwọn tí lè mɛ lɛ ye ka se ko bi kama ma no yo ti ba wa eh ama ko ajo to ba eh, en na du yo lai kan ojo e eh, kan ai kon ai ko ti dong ha ma dong ha ai ojo ati bo menu turo ko ra bagin en du ki darura yo gbaun ki anya ja men ki de ni ru ya chu ni du wala adin iya ci ule inya na daba bi ma na inya ma pa ichulo gene lengin wala ithma alayhi e ole ile en gbaji maka e ma lu mune keje ne ke jaba ole omuti ise yi unyanwa adem e anogo kele unyen ogo kam jẹun máa nù jẹun yí halali kò máa jẹun abájọ ọjọ́ àti kò ṣe òdígbàlìgbà yẹmi náà jẹun haramu bá amíhe ojí ní kẹtẹrù yọ́la máa bájọ yìí ẹlùlẹ́lùlì 50 km kúgbó ká péhe ó kàbá ẹkẹrẹbéhe òmìnà gbogbo máa ẹkẹrẹbéhe òmìnà ó yá ní nàìjíríà ẹwà ẹkẹrẹbá ha ya gabu bo magyati gurasa ya gabu bo magyati elibo magyati danwaki elibo magyati awara elibo magyati akala e eh, ame ulela je ojo akini no le gabe len inna allaha ghafurun rahim allah shadu le ba ya chalinu إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم ilé kíta wà dé bá mọ̀nà tọ́ ayé kùmà ayé ajá kìdẹ́ a máa ṣèwá àjí kéta àmà náà yẹlẹ̀ máyà máa kó wá sí kùmà tọ́gbà náà tó ń lọ ọkùnrin lẹ́ta atukɔlɔ gɔmɛti lɛ abɛakadzɔ ke wudu iná ɔfi lɛ dani ɔyɔ alawo yɛ ni aboku ma adɔlɔ ɔyɔ ma dza iná na yɛ tumu na ma anzala alahu minɛ kita aboku ma ɔkara ti kɔtsɛ ma yɛ gɛsikia ni ma mu ma dza ma yɛ gɛsikia ni ma mu ma dza toruki gɛsikia lɛ ki agunyi baba ada oja nema toruki agunyo onu ehe wo ma abeki toruki agunyo ami president ama ajo fe oja nema emi gaskiya rumaja ojo akabo kuma ri gaskiya gede maja yi pe on ko biodo ro wi otakada ngo esteru nabihi tagu ma de gaskiya oro ojo gede ma du taja semenan kolilan poko kekele abu ma kini ama chikara tu mo jwa kola un chama chikara tu ama pa ke deru ama incha ti pa mayala de ama chokara tu turu me gbo ama ngo maye mi ama ya chokara tu ko taka da jon mm ogbodu ma pa ku cha ogbodu ale chama chokara tu ngati ama ma di gaskiya maja i gaskiya du maji ma ngo e to bani ama pada mali gaskiya ma du maja inna lillahi wa inna ilaihi raji'un akola gide e mi e chime iyeti to ngodoma ngodoma hapu mani o o o tume o tume jigile wodo yi ma mi pastor ka o ya nigeria mi gide church mu gabadia ere church mu go kuma church foundation ani ama nodo ma ya nodo concrete ma ma hoda ya ni yibuda ma hoda ka ma o gwa ma concrete hoda ka ma hon da ka ta ma shi ne ki bulu a gida ale ta ma shi ne ki bulu kuma ji na ma ma gudu ma hoda ya ne le da bladin ma do ano do wa ya ne egbogo <laughs> so ma ile ki elio el pastor kaka gide ola kana kaka gide ele teji facebook aboko internet cheka chaku na aka ba ye emu bi enya le omole o ne ile one ma kó gbàjìjá foundation uh, church ne karu daci ne mune ne mune ma ko daci ja ne daci ja ne ne concrete yuji mu alu kuna aka abajo yake de e an se temi gi doyo mi gwa abajo yake de ma cha kunuwa jina ce ma bi abajo pastọ ụka ya onwe ni n'ọbọ ọjọ enyi chọọchị ya akọrọ ọjọ obinye ọla ya ma adụ akpa ala abakwa na ebidio ole yeni is this heaven is this heaven oyalo nga akwara kwelere enile adomo yeni yes sir eh oyalele nwe oyale nọmba oyalele nwe geti edomo amune jọgbọ́n ya ma dúnyọ́lá ṣeun kẹ́ tí lè kí dáàlì nọ́mbà oyá lè kí dáàlì tí kọ̀ làpọ̀ yọ́ pààlà oyọ́ lè ẹ̀bá ìnákó ònú kì àdáyé kí á tí ní zimbabwe ọmọ nǹkan kàkà hapù zimbabwe amẹni dúdú oyé wà mí amẹni dúdú wúlò yà bìtẹ́ àmàjá kìdẹ́ amúnẹ̀tì ẹ̀kọ́ sọ́ọ̀sì jọ ẹgbọ́gá ní ọ̀nkàkà kìdẹ́ àmì kírísẹ̀n ma ni kede ki pasti ma ede lu ma ni ki pasti kede ki pasti yo li mi ede ta ba ni kile ka mi gaskiya oyo ya akola ko wi oje wa mi isi kuma ka ori papa papa papa kuma ka ma ojo nga ma fala pele no mo isi gire ya ma gboji un ibo kuma jo gba ma gboji un ne ki gwa ne agboji un akwa bakwa na the ele amune kuma ti 419 ba ma doro yo maja ta kuma ba mu ne yo maja ma ma gboko ti bidini last year pastor ki jenga mune da ti kuma legbe ima ko yi bleed iye no me se ni legbe ogoda amune le ma ko da ti jana kini kini tin tin yana legbe pastor enihi o ta ko nke

ọjọ́ àti ìnẹ́lẹ̀ ìdínà yẹ́kùtùmù amẹ́kù mẹ́dùnmájà e ma an zalaláhù mí nàìjíríà ẹn kọjọ́ dúró wíwọ̀ takàdá wọ́yẹ̀ ṣẹlú nàbí yìí tẹ́mẹ̀nà kọlílà mẹ́dùn lẹ́hùn jẹ́ pàọ́kọ́ kékeré mẹ́dùn tàkọ́kọ́ kékeré turukuma ẹnọkọ́ fún mẹ́dìgẹ̀ sí ọ̀rọ̀ ọjọ́ májà rẹ̀ aláhù yẹn ilẹ̀ ifa fayin hi odo anibi yahaya anibi yakubu anibi zulkufli anibi yunusa anibi ibrahima anibi yusufu anibi ayuba anibi zakariyawu ogoda ma anibi maudu mako mami kuku de ku pato dele dele dele ma we we de yura de we gonuka abe ya gonuka te ho mm allah akbar ihanye ihanye je ban anibi yunus awon ya do ele o wajen nuni iji jahaba magaliba wajen nuni iji jahaba magaliba ina ka jidu odo yim lo zaka ya ngwe anibi yunus awon ya do ele anibi nyama na ka inda anibi ibrahim amadu tunane inda anibi yusuf wa ifi nuru ne anibi enya gbaluka anibi ayuba odo mo nuni choga anabi isa kuma anukwu ma akpata gelodo ya niri tako yo denwu kwa na gidulu anabi ya muhammadu chi nwa kicha ka yin teto gban nnukwu maka nnu agwu medina ogwu munu nga maka hiri kubo akanyala ede un sihiri ma de kechu anabi enya nga ewo ngi ma mani ya ngi dogbe ogbodo amenwi ihu ai kama akpa aboyi ihu ale ti hol imide ihu ati nsi.

ojú àkóhun dùgbò lè gbẹ̀fẹ́ wọlọ́hùn àzáàbùn àlèm tí dé kájába yọ tó mú pẹ̀lá أولئك الذين اشتروا الضلالة بالهدى والعذاب بالمغفرة فما أصبرهم على النار ينهي أولئك أبوك أكاكدي با إيه الذين اشتروا الضلالة بالهدى aboko maa mi uto ni ma ruta fai la de bi ma na oyo ile uto na suma ma ruta ta ma mi gba. wala azaba azaba nga ma tuyi bil maghfira keke aduba yojo kuja ti tem ma ni ki saya fa ma asbarahum ala nar amma nya amma nya je do oju na le de amma nya chankuli kuma je hu na le because onu ki ojo ti ma kini onu ni ki chankuli ja guru na abike mani ke chakuli gwe una ni ahli kiran it means akuli mudo mudo tila ke ti gwe una ka o yeke ne ati dugi yuna ni mana o yeke kunu kunu wa kan yuna ene dugi muda ba te una ende ni na allah ta'ala inhi walau tara idil mujrimuna nasi usihim inda rabbihim ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أغفرنا ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون الله أكبر ọlọ́wọ́ kan níbi sọ́lọ́lá àti sílámà kí ni ó dàgbà tùwẹ́ àníbì kò máa bẹ́ẹ̀ na kò máa kú ìyàbẹ́ bá wallahi law tara icha kijeje kamdu kam kamisi mundu nge izi e, e, e, ibil mujrimuna nakisu ruusihim adiko kama amenu lefi kumanya moro madudawo jubojo obodo amonekele onekeleke egboduma ile yi abe koko ye o ma gbeyan ojo oko o ma gbe dada abeko karisiki o ma gbe dada chobata gumai dada gumai dada abókì tí ọ̀tá kàdá kò máa ṣe yíyí gúnmá ìdàdà ọgọ́dọ̀ abókì náà bá náà ti tu ẹga e máa mọ́lọ̀ ọlọ̀ máa kó dà lọ́jọ́ gbọ́ ọjọ́jọ́ tá máa já dúmọ́mà dáná sẹ́ni rábànà owó ọjọ́ ìṣe ẹni mana ama àwọn tí a máa yẹ́ta ẹni ìmáta ká ọgbọ́dú àmọ́nẹ kẹlẹ̀ ó tójú tójú ma onúgbù onúgbù onúgbù lókẹ gbódú ma ẹbá kàmàkẹ́ ní jímọ̀ yọ yọ́nà yọ ní mayin rabana na ọjọ́ àìjú alímẹ̀ wọ̀sẹ̀mí ìnà agbọ́kímẹ̀ ìyí ọ̀la ayémúdì gẹ̀ẹ́sì àmẹ́ fọ́rìjì ìnà àdúwádà bí dí lẹ́kẹ́ náàmẹ́lì sáàlìhàn ayọ̀ dúní akọ́lẹ̀ turalo allah tabaraka wa ta'ala yanihi fama asbarahum ala nar ona kuma ayyado huna ba ya ci fata ba ذلك بأن الله ذلك بأن الله نزل الكتاب بالحق وَإِنَّ الَّذِينَ اخْتَلَفُوا في الكتاب لفي شقاق بعيد ذلك دليل جاءك بأن الله نزل الكتاب بالحق أجو الله متك لدروبك وغشا قرآن شهر وَإِنَّ الَّذِينَ اخْتَلَفُوا اختلفوا في الكتاب أبوك معلومة هو لما رأيو القرآن إنك شغشا إنك شليمي مما مجوجين فعلاني با لفي شقاق بعيد ما ديه دمي نعم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء حين البعث أولئك الذين صدقوا وأولئك هم المتقون التكبير ليس البر إجعل بوجو إيش إجعل مولين لكادينو أن تولوا وجوهكم قبل المشرق إجعلكم يقارون الدجاجة والمغرب ربو يا ما تكيرو لنو لنو ما تكيرو ما يشاتي ege kwarulu du kwarula ne cho mo ngale bojo le kadin walakin al birra metine mo bokale bojo de mago de ben amana billah ene ki ami iman ọjọọ ala allah ọjọọ ya allah ne di iman ku wal yawm al akhir bojo titala mela iku. qami malaiku edi iman qami malaiku akuma deku e badu ijimashi ụka gwọ ọjiji ụka gwọ ahụ ọrọ kịbụ achịrụ ma rụrụ ina beki ma tunu ne ne hore na beki ma bi wahai ogele dima ni pa mapaku wal kitab en o ye ko takada qur'ani abi qur'ani olo be jani si tubeki agunye tubeki tubeki eh, ma ka te do abo obodun kristian si e je ni ka ko ye do no bigbele e atuboka yeke ma no ni jinika awon lati ma ne bi kweke do mu ne ha ihe a tun ga no da mu aduan bai ni edu kwa ya do ala de bu ke de helen amake kola o ti bu helen amake kola o gani helen amake kola o aruku ko aruko ba na ko aka ile du ke don ala ma yen ma ti we mele ko yani eh so ama wa yo ngani bi amen ni li ho ilu ho ilu hima kama ti ogo ami dada mama mama ko ma ti dada yi

wa na ị ga-awa gị akọla agụmachi ihu agụmachi enye onwe na-eye eje anụ aghọrọ ogele ga dịnị ka na-agbọ ndị bi eto kuru ma ekuru le ana obedi le homin tin kwa ina o ya ju bi no da ku na pa ropo la mi to ni yele o ma duwa ile o ju akini alkitab medimani fi qur'ani o le yolo du ki aka me ye kun wa nabiyin me ye pa ma ni bi ojo pa ku saka ani bi ni kekele no godu ma kenile ma ti pa ẹni ẹni ẹni kékeré hama níbi ṣẹ̀pàdé ìkúrùn ṣe àbẹ̀kíṣà allen ẹni kékeré abúrúmàká níbi ìgbẹ̀ òun gọ́gà rẹ̀ tulè pàkúnṣáká àmà níbi bá ẹ̀pàdé ìkúrùn ma ṣẹ̀gọ́ ọ̀bàdàn ṣe má lè mi pa ìwọ̀lí yìí ààrẹ ní ọjọ́ àti ìbádà ọjọ́ dú abúrúkẹ̀yìn àtẹ̀kàdébá ẹ̀yà nẹ̀ẹ́nù títà láì àmà níbi ọ̀yọ́ eha mi sahabe wẹ́yìn àmì sahabe mẹ́ sáàkì àbẹ̀tẹ̀ wa atal mal àlèbọ́ ọjọ́ wọ́n ti kàkí ní mẹ́ná dọ́kọ́ ṣe lé aláhùbì ọkẹ́ ikú agbẹ́jùmọ̀ ti ṣe lẹ́yìn mẹ́ká rẹ̀ ṣe lé àwọ̀ èkẹ́ agbẹ́jùmọ̀ ti ṣe lẹ́yìn ìrẹ́kẹ́lẹ́wà ìjùmọ̀ mi gbé gbí ti rẹ̀ ṣáàdẹ̀ èkì yọ̀kìlẹ̀ pa kó ṣákàyà mi ṣáàdẹ̀ ẹ̀họ́ tó ẹmú ká ṣe lé ẹnìkẹ́ àtúpọ̀ yókè àṣìlẹ̀ ìyá ńlá ìhọ́ àkàyọ́ o tí ọjọ́ kí lọ ajúmọ́ ẹ̀ tẹ́tàrà àkójọ́ kí lọ ajúmọ́ mi lọ́mọ̀ ìkímú dé kí yàn tó lè àlékó adọ́jọ́ ká adọ́jọ́ lẹ́ ìlẹ̀kúkẹ́ mọ́ ìdẹ́nàgbèdè tẹ̀tà wá àmàdọ̀ ìtẹ̀tẹ̀ bí kàdúnà ẹgbà bàbá ẹ̀ tí adọ́jọ́ lẹ́ Malẹ̀, malẹ̀, malẹ̀, Harun, jílẹ̀dá oké oké oké oké ẹ̀hẹ́ tọ ọyọ́ kí ṣìgá àdìhun ẹ̀hẹ́ máàlẹ̀ kàkàlẹ̀ máàlẹ̀ lọ́mọta so oye a àṣíwáàzì owó ìjìnà àṣíwáàzì ọyẹ́lẹ̀ oye àṣíwáàzì oye akọ̀lá alùkùnmá sílé àdìhun èṣòro ka gbogbo omemele

mala bakar ko <laughs> mala bakar ma dade nile anile li kuma so ajire unwe aga hwe unwe gubia hwe ubia heje kina kina kina kina ogba heje kina kina kina kina kina unwe da aka henyola ekola he na agogo egbu je mo mo ya gini ebi mu bia ebi <laughs>

ame aka meme kede ameme ko nga kpae ke ye kede ameme akpa nga ka ke ye kede ameme ko nga kpae ke take mude ngo enge gbunga me ko ya gaskiya nga kan we ka alki kango alki na pale un suwa lu kale o hiji ala le muda chi pa wala ko yoka ini wa atal mala ala hubihi yani chen kuwacho ne ile ku ani maka ka ka enwe ihi nikwa kụcha nimide n'ime eke enye ike kwụ nwune ka li gwụrụ ga aṅụli ugbene elekere ahụbọ tuye nwe eki ka ŋa educhili chaho eki nya ŋa educhili chase de eki ma tukɔlɔ gɛ unu gwụrụ ga ase digi dɛ skrini ŋu kuma ya tukɔlɔ ŋu manye ŋu kuma ya dutɔ manye charging point kuma ya ŋu manye ŋa ma di sim card tɔ amewo lɛ ma ya ŋu naira ya 800 gidai 55 ma hata ya ẹ a máa ṣe tọ́gẹ́lẹ̀ lẹ́nu sí ní ilé ẹ̀hùn dé ní ẹ̀yàn lẹ́lẹ́ ẹ máa ṣe screen lẹ́lẹ́ máa ń ṣáyé point máa ń yọ máa ń mouthpiece <laughs> so ẹnẹ́dúgbì adé oṣù ní ilé ẹ̀yìn ẹ̀yàn ẹ̀dùṣẹ́lẹ̀ tákẹ́ nọ̀wádà alìbọ̀ yọ́nàmù wọ̀ máa yọ lẹ́kọ́ ha إلا الذين صبروا وما يلقوها إلا ذو حظ عظيم ẹnẹ̀kẹ́ adùyẹ́ ńáhùn nẹ̀kẹ́ ayẹ́lágbáyún ẹnẹ̀kẹ́ adùyẹ́ ńáhùn nẹ̀kẹ́ ayẹ́lágbáyún ẹnẹ̀kìṣẹ́ alẹ́kọ̀ọ́gbá kàkẹ́dẹ́ ẹba ẹnẹ̀kìṣẹ́ alẹ́lẹ́ ẹ̀rọ ilẹ̀ ní kàdọ́mọ̀ yẹ́ láwọn dúdú yíò ní òun ìṣẹ́ ọ̀nẹ̀gbọ́ àdẹ̀wọ̀n tánu ya dẹ̀yìn tọ́kẹ́lẹ̀ láti ní amòhìn ìmọ̀ ìlú yìí dewil kuruba e eh, anya chele greba amehuana na ngeke uma amehuana na hatama ma ni zeka ko na ngode duiba ami mati muhammad sa'd bin uthaymeen rahimahullah nini ado yoka ni hi ami onge oko zeka ngbaro ka te kun adudu egbadu kun adi zeka ngamu na isha ama amune ameme gba kun isha zeka ngamu tó káka mi hùn wọn náà ní anáà náà ní káka mẹ́pà yọ ẹni àtútọ̀ nkẹ́rẹ́ yẹ lágbá ẹni àkó nkẹ́rẹ́ yẹ lágbá nkpa mẹ́lẹ́ àti hù tó ayọ yìí wọ́n yà kìtọ̀ amadu zẹ̀káyà yà zẹ̀rẹ̀kẹ̀rẹ̀ yìí ọdọ̀ dà ẹtì gbọ̀kùn náà dùtù tó ń ẹnẹ́kẹ́ yà kàn wà kí hì ẹtì gbọ̀kùn náà dùn náà mẹ́hùn tọ̀lá lẹ́wọ̀n yà kó ń ta mẹ́kàmẹ́sà má lò wù yìí nínú program ma fún ma ṣáṣe nurun aladẹ́rù barnamijin yaumiyyin kuma ta ci rediyo malai un ya to ne ne tage ni e gaskiya a mai huwa rofu ba a masu fake da zaka ma da ba yin wa mi zaka don a mai huwa rofu ba ola da jume jin ne ola da ne ki da zaka mai ola da ne ki ciwo tare ya da zaka ba yo oda do mo kelu te elu te na bi de kan adun oda do mo kelu to ki ko kan adun oda do mo kelu te ye ma kan adun igula o ji we ni nge ne ko amoma yewe iji boke ya nudu je uma hadi zeka uma nu ibe oye egbi zeka nu ro ke je ke gwa lokata ne je ke ke lokwa ko saka eni 100000 dungo ye e 50000 e naira dungo me ngami je ka ndu ti ya ka uduma eh udu e, je uma ama abe kudu je uma ma de kìí wé ma ṣe yìí ẹni gidẹ ẹmi 1000 naira dún pàkẹ́dù yá léjì ẹni ẹmi 2000 naira dún pàkẹ́dù yá léjì ẹni ẹmi 15 kún àbíkẹ̀ ẹlẹ́ àkọ́ ọmọ bọ́lá ma yọ ẹgbẹ́rin ẹ̀nà alálẹ̀ ẹmi zẹ̀kẹ́ ẹ̀rù wọ̀lẹ̀ táàmà ẹ̀wọ̀n náà rí àmọ́má ẹ̀kú tó lá àmọ́má ẹ̀kú yá ti mú mi ẹ̀gbẹ̀wọ̀ ó nẹ̀ lè kú ìtàmọ́ máa náà yé ilẹ̀ ọcha ka na-achebe na eju ma mma ya akụrụma mamdoma ikwu ọgba mamdoma ikwu kpama mali jen mali mọ eneke ya ma dịdị enegide ya amụma nkwata ya amụma ekwu gị ọma mbe na a neke jenwu na jenwu enwu bi ebi neke jenwu na echi ọlaghị ọkweta gị tee kpai ajụ ma ọjọọ ka akịrị bụ alọla belu ụja na gị ebe a

ama akanya gitanete kwibi gitanete amune kumamanu kolo umune daji genu kolo gometi maduji nga jango uma dungo ya maja ni maja dunga ma maja dunga mi kuma jeyi ukolo le mayenu kolo ke taboleno akanya lo yo bi umuje ho maria mama yiku wal masakin maria ameno bata wabna sabil mengo manya mene ule ene gidona ule ke unyaru abugide ojo akini echili muma wasa wasailina manya ma didi ene du kile du hoje bi bi egbiti egbiti bobe macha ke ne ke oti edu gede nkin oga be bo ma ma ma me bi edu ti sana ona ele mi ikwadago mama ine adini abapa me salamu alaikum bomi kidai odumi ki mutari o bataki dogwa mi shobate omunen oga sepula onga adi hayi mi ogbokumakugumi ogumi kpakuchaka 170,000 omumakomi megi oyo mesatekomi ma ọkọ tẹun tẹun tẹun tẹun tẹun ọ̀nà ọdá ogbòmúnẹ̀ ọdágún ọ̀tọ́nà ẹ̀dá ogbòmúnẹ̀ ẹgbàmù alélógún ike ẹgbàmù ẹ̀yámi ogun ọjọ́ na yóò wáyé má kìkà lóyìn tó masalasi gbogbogbò akala lè ẹni ọ̀nà ẹwọ́n lẹ́nà múnẹ̀ ọ̀yà ń àtọ̀gá ẹ̀àmẹ́sì operation lẹ́ ẹ̀ta e síbítì agirimadi e, àyìnbá ọkọ̀kà mẹ́kọ̀ọ́mù ẹ̀jàbá e ní mẹ́yà tí nínú ní before you know gbogbo gbogbo bùlá ti karatu bùlẹ́kà kọ́ umamudu ngumi umu tebara kolongwi jeni tenene tenene tenene tenene tenene abu ni to kwa kuchaka ngbo ke kako ene ki unga alu to yela okobori abito inshallah a ti bi sabilillah ma omi ma atiku yenihi ọmayinwu n'ọmayinwu kọla ẹmanyu hẹlẹ ní kẹtù yìgbò ògbò ẹ̀háhímú ọ̀gá imú àṣẹlẹ̀ ẹ kọlọ ọmayinwu kẹdọ̀ kẹdọ̀ kúgbù ẹ akún kẹdà akún kẹ agùjẹun abùnrin ńlọ wa àmẹ́ àti ní ẹkú yìí nìtọ́ ẹnìtajà kó nálẹ́kẹ̀kú

understand me so taka akwimi nọmba mala cha ko de ase mi na call turuka ana tigbo ma butu ali, bugu mala do ma ka to ma butu e mole taka ka ngowo mu to ma be de yute no gere yeto yo ga bu ni ko wa na yiju ru ka ku wu aba ayi bisabil ka amune ma la ise aba ya fi jabili lai ke sebi lai lema na ke kide tiki na blaya nihi òun ti ní ki máa ní gbogbo kàmá ìṣẹ́rẹ́kì ẹ́tọ́ gálẹ̀ tẹ́ ọmọ ọmọ ṣe tẹ́ ọ̀ká ìṣẹ́rẹ́kì ìṣẹ́rẹ́kì akẹ̀rù mọ́ta bá ìṣẹ̀bílì láì kùmà náà hìyẹ̀ yìí takùmà chánà bí ìṣẹ̀bílì láì onóbìlẹ̀ kà tí bó ya onóbìlẹ̀ ya olóka gbọ́mà mẹ́rẹ̀ alẹ́ yẹ́ ni emèrè òyà máa onóbìlẹ̀ kẹ́dẹ̀ ẹ mọ̀ yẹ́lẹ̀ àmàlìkà ẹmọ́lálẹ́ la àkú ẹ̀kú ẹwé ọlọ́yìnbó ẹ̀

macho operation ọya mi macho oge na eke dị emi tehe bi eh, ya je nga mụ na akọ dịgasị ya nga amabibi gị lọ tụdale wasa ilim amabibi ọjọ akịrị macha tekuma wafiri kọbi mmanwụ dọkọ medọkọ mela dutane wa akọ masala mẹwọn ṣẹun mẹna dọ ọdá gbogbo mẹṣe mẹṣe alẹjẹ mẹ àṣẹ òtánù hó mmacha nkwụcha alụkọ macha oji ewa akọ ma macha emi akọ agbaghị elu ọmachiche kpọkwọ gbagbuo gbagburu madabe na aka a na mụ na ọwọrọ ọyị ina yọ chekọ agụmeji chekọ agụmele chekọ abụghị m achọ bụ ma na agbụghị ma ịtọ ege nkomo oma yoyere majaka ogodo mo yata yaga yaga yaga yaga yaga ogodo mo ma ma ni yi maja te ya mo ka maru kare ama jowe to maya ogodo mo iba ama ko yaje ire <laughs> ali gita ko amda bi ayare wa hata zakat ama kuma no ko medi zaka oko eligu wa million bitene ni onu kisi yeka kuma kekedu ona kuma achi ma achi kolo kolo yole mo ya gbaru kan wa de

african time kì mú ọ́la yọ ibá alẹ́ àmì mùnáàtìkì lọ́nà african time amẹnuṣe ìwẹ́kẹnuṣe mẹ́yà agogo ọgọ́ ìgbà máa ṣá nẹ̀yìn ẹnẹ kì túgbẹ̀kì aṣẹ́wọ̀n kú ní ṣe ní ráàwù àwẹ̀rìmà 900 islamic time ẹgbàyálẹ̀ yá yá 900 lẹ́lẹ̀ òun ṣe ẹnẹ kì ní òun kì á nínú ọ̀yà òun gbogbo ọ̀nà ma dike kpamu na ekobi agụmegwu ji tụlalụ agụka tụlalụ mmadụ awere hụ ma akwụ ma achị ruru mmadụ retighi ndọlata alilenyo ana aka ke egba egba na alibo alibe gbalele egbale na yo mana aboku ma ne maja ne mana da sada kike maja kpa mu ne ko bi tebi tele ana ti kal kauri ayo nga che nwu na che nwenele enke mani ke je ne agbalu nwu ubile wan kuma ne du mama cha ne bo yo mu ne de wasabirina fil ba'sai ama cha kuli egba kanya wadoro egba oga ma egba kanya egba oga pe gba ogede wasabirina fil ba'sai wadara wahina al ba'th egbe ka ilé ní kàdọ́mọ́ ẹgbàkọ̀ kòhun chékéchékì má yẹ ṣege dájá àṣàkúlé yìí àníbi ẹni asọ́bọ̀rù ìndẹ̀ sọ́dọ̀mẹ̀tò òòlà ẹgbà kàkàyà dẹ́kù ẹgbà ń papà lẹ́gbà lẹ́gbẹ̀ẹ́ ohun màtí ní ìṣòro kẹṣàkúlé òòlà ìkàlẹ̀dí na sọ́dọ̀kù ma dọ̀gẹ̀síà pọ̀jọ́ ìmánì ma máa yí ọ̀hà àlèbọ̀ yọ́mà yìí humul muttaqun amma jama ci ko bi gaskiya Allah fi wa wal kajuma imin hada ka to alka da nai subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk اللهم ارحمنا بالقران واجعله لنا